àánú rẹ̀ ó lúwa làwa ń tọrọ kò rọ̀jò rẹ̀ lé wa ẹyẹ tí ń fò àtẹ̀rà ti rìnlẹ̀ ni wọ́n Anu, anu, anu, rẹ bàbá àánú rẹ bàbá wa onu la ń tọrọ ẹyẹ tí ń fò àtẹ̀rà tí rìnlẹ̀ lọ́pọ̀lọpọ̀ dàfídì kò lè gbàgbé àánú rẹ̀ níwájú Goliath Dáníẹ́lì ní àárín kìnìún ta ló wá sábò rẹ̀ àánú àánú àánú àánú rẹ bàbá wa ọ̀run làwa ń tọrọ ẹyẹ tí ń fò àtẹ̀rà ti rìnlẹ̀ rí wọn lọ́pọ̀lọpọ̀ ògo ni fún ọlọ́run lókè ọ̀run mo kí yín káàbọ̀ sí àkókò àánú yìí ọjọ́ kejì ní orúkọ Jésù ó rí àánú gbà oní tí mo kọ́ yẹn wọ́n ní ẹyẹ tí ń fò lókè ẹranko ìgbẹ́ àánú Ọlọ́run ni wọ́n rí gbà o lórúkọ Jésù Kristi ìwọ náà ó ra àánú gbà láyé àkókò àánú la wà yìí á dẹ̀ wù mí pé níbikíbi tó o bá ti ń wò mí tó ti ń gbọ́ mi fi ìgbàgbọ́ connect ara rẹ mọ́ àkókò yìí forty days là ń lọ olúwa ló ní kí n ṣiṣẹ́ náà olúwa ló fi rán mi mo sọ fún yín lánàá pé kì í ṣe pé convenient ṣùgbọ́n I have to do it as commanded gẹ́gẹ́ bí a ṣe pàṣẹ rẹ̀ fún mi ni ṣùgbọ́n olúwa tó pàṣẹ rẹ̀ ọmọ àmúkọ́rọ̀ wà lọ́rùn lórúkọ Jésù ó ra àánú gbà orin náà orin wa tí mo kọ yẹn ó ní Dáfídì kò lè gbàgbé àánú Ọlọ́run níwájú Gòláyàtì ó ní Dáníẹ́lì láàrin kìnìún wọ́n ní kò lè gbàgbé àánú ọlọ́run ó láàánú ló ṣààbò rẹ̀ àdúrà tí mò ń gbà fún gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi ni wípé àánú ọlọ́run yóò ṣe ààbò lórí yín jálẹ̀ ọdún yìí yóò sì dára fún yín ẹ lẹ́ yìí níbí yìí a fi Jacob sí mi lọ́kàn ìwé Jacob orí two ẹsẹ̀ thirteen lórí bíbélì yẹn ni màá gbé àdúrà ti ọ̀sán yìí lé lórí Jacob orí two ẹsẹ̀ thirteen James two thirteen and uh, we are going to enforce that scripture into our life mo dẹ̀ mọ̀ pé àánú Ọlọ́run yóò ṣiṣẹ́ fún wa bíbélì wípé nítorí ẹni tí kò ṣàánú. No, òun la ó ṣe ìdájọ́ fún láìsí àánú àánú ń ṣògo lórí ìdájọ́ abala kejì yẹn ni mo fẹ́ lò láti fi gbàdúrà àánú fún wa ní àkókò àánú yìí ó ní àánú máa ń ṣògo lórí ìdájọ́ bíbélì òyìnbó kan sọ wípé mercy triumph over judgment ọ̀kan wípé mercy prevail over judgment ọ̀kan túmọ̀ rẹ̀ pé mercy cancel judgment hallelujah ohun tí àárín yẹn sọ fún wa ni wípé ìdájọ́ ìdájọ́ ìdájọ́ gbogbo wa la wà lábẹ́ ìdájọ́ kan o gbogbo wa ni wọ́n ń dá lẹ́jọ́ bíbélì pé sátánì ní olùfisùn àwọn ará accuser of brethren ó dẹ̀ ní àwọn ọmọ káàkiri gbogbo ayé ìyá àwọn ọmọ èṣù èèyàn náà ni wọ́n o sọ̀rọ̀ tí wọ́n ní ẹnìkan jẹ́ ọmọ èṣù èèyàn náà ni o so iṣẹ́ tí wọ́n dẹ̀ ni pé kí wọ́n ṣiṣẹ́ ọ̀gá wọn iṣẹ́ bàbá wọn láti máa àkíyèsí wa àti ní tó ṣe àti ní tó ṣe àwọn èèyàn máa ń gbé ìdájọ́ kalẹ̀ kíyàn bá dẹ̀ sọ́ra lábẹ́ ìdájọ́ yẹn lèèyàn máa rìn ṣùgbọ́n lọ́sàn-án yìí ibi tá a kà sọ pé àánú ń ṣògo lórí ìdájọ́ gbogbo ẹ̀yin dẹ̀ ń gbọ́ mi ní ọ̀sán yìí bí olúwa ti wà tí ẹ̀mí rẹ̀ sì ń bẹ gbogbo ìdájọ́ kí ìdájọ́ ti ń bẹ lórí rẹ̀ tí kò ní fún ayé rẹ ní àlàáfíà lónìí àánú ọlọ́run yóò gbé ìdájọ́ yẹn mì bẹ́ẹ̀ ni lórí rẹ ìdájọ́ tá a gbé kalẹ̀ láti fi da ọ̀nà ayé rẹ rú ìdájọ́ tá a fi ní ayé ẹ lára láti àkókò yìí lọ àánú ó gbèmí ohun tí ń sọ fún wa nìyẹn àánú ó yípo àánú òun ni mo pè ní spiritual eraser e, nǹkan téèyàn fi pa nǹkan rẹ̀ ti ẹ̀mí àánú ní jẹ́ àánú is a spiritual eraser nǹkan ìpa nǹkan rẹ̀ tẹ̀mí gbogbo ń tá a kọ lórí rẹ̀ tó lè kó báyé rẹ̀ àánú parẹ́ lọ́sàn yìí gbogbo verdict every fadit to bring you down gbogbo ìdájọ́ láti já ọbọ lórúkọ Jésù àánú yí dànù bíbélì sọ pé àánú ń ṣògùn lórí ìdájọ́ ìyẹn ni pé àánú a máa yí ìdájọ́ po àánú a máa yí ìdájọ́ dànù àánú a máa a máa a máa gbé ìdájọ́ mì àánú a máa sọ pé bẹ́ẹ̀ kọ́ mercy can say no to judgement So every judgment from the pit of hell against your well-being, mercy cancel it today in the name of Jesus Christ. Ẹ jẹ́ gbọ́ mi lónìí, o nílò kó o ṣe èèyàn kan tó dá ọ lẹ́jọ́ o, sincerely speaking. With this short life tí mo ti gbé, mo rí i pé a nílò ká ṣe nǹkan kan fún yàn kan tó dá yàn lẹ́jọ́ o nílò kó o ṣe nǹkan kan fún wọn bẹ́ẹ̀ ni mo bá mo sọ fún wa rí pé mo ti rí ẹni tí ó kàn wọ suit wá sí abúlé wa nígbà náà lọ suit ló wọ̀ wá ṣẹ́dẹ̀ mọ̀ pé gbogbo ẹni tó bá wọ súùtù yóò kejì karo aṣọ ìgbéraga ni súùtù kò sí bó bá ti wọ èjìká rẹ̀ ó ga sókè. So ìyẹn ni bọ̀dá wa kan wọ̀ wálé ńgbà yẹn tí wọ́n ń ṣiṣẹ́ lábújá nígbà tí báǹkì yẹn fi ń jẹ́ báǹkì ní a bá wọ̀ wọ́n dẹ̀ kọjá níwájú ibì kan nílé làwọn ìyá kan bá ní ó pásá wọn ó dẹ̀ kí wọ́n ní ó ru ọ̀sán kan ni bọ̀dá wa ní báǹkì tó wà lábújá ó ti dé mọ́nẹ́jà ní báǹkì yẹn nígbà náà lọ́hùn lọ́ba resign ó ní kéèyàn máa dáko àkùọ̀ ẹ mọ́ tẹ́ ń pè lákùọ̀ fàdámà kéèyàn máa gbin ẹ̀fọ́ lákùọ̀ ó ló pè jùṣẹ́ báǹkì lọ. ìgbà tí ayẹfẹ́ kú ló bẹ̀rẹ̀ sí ní kà pé òun lòun dá padà wá sílé nítorí pé njọ́ kan ọ wálé ọrù apá sóun súùtù lọmọkùnrin yẹn wọ̀ ọ́ so o nílò kó o ṣe anything kan tó dáyàn lẹ́bi ṣùgbọ́n bíbélì sọ wípé àánú ń ṣògo lórí ìdájọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi lọ́sàn-án yìí tàbí àkókò tó lè wà níbi tó ti ń gbọ́ mi lórílẹ̀‐èdè ayé gbogbo ìdájọ́ tí wọ́n gbé kalẹ̀ lórí rẹ̀ pé bá a ṣe máa ṣe fún un ni ní tá a máa ṣe fún un rè ọ̀nà tá a gbà tá a fi mú un rè ní orúkọ Jésù olùgbàlà láti òní lọ àánú ó yí dànù mo ló má jẹ̀mú àkókò yìí mo sọ fún yín lánàá pé èmi gbàgbọ́ nínú lent mo gbàgbọ́ nínú ètò tó rọ̀ mọ́ àjínde Jésù Kristi ìjọ wa gbàgbọ́ nú ẹ̀ mo dẹ̀ gbàgbọ́ nú ẹ̀ mo dẹ̀ mọ̀ pé millions of billions of people láyé ó ní wọ́n ní ń bá àkókò àánú yìí rìn lọ ní forty days yìí ọ̀pọ̀lọpọ̀ pẹpẹ báyìí ni àwọn àlùfáà pẹpẹ ti ń gbàdúrà àánú àánú àánú I connect myself to every pure altar tí wọ́n ti gbàgbọ́ nínú àkókò àánú yìí mo dẹ̀ jáde pẹ̀lú àṣẹ gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi ìdájọ́ burúkú lórí ayé rẹ̀ lónìí àánú yí dànù àmì ni kò máa ṣe ó dákun àánú yí dànù gbogbo ìdájọ́ tí wọ́n gbé kalẹ̀ lẹ́yìn rẹ̀ láti dá ọ̀nà rẹ rú ní orúkọ Jésù olùgbàlà àánú Olúwa ṣògo lórí ẹ gbogbo ìdájọ́ tí ègún ìdílé dá ọ àtọmọ rẹ lónìí àánú Ọlọ́run yí dànù àmì ni kọ́ máa ṣe báyìí o mo ti ṣàlàyé ẹsẹ̀ bẹ́ẹ̀lì fún ọ mo ti wá ń fi májẹ̀mú ọ̀rọ̀ yìí súre fún ọ gbogbo májẹ̀mú tó gbé ìdájọ́ ibi kalẹ̀ lórí rẹ àánú olúwa parẹ́ lónìí gbogbo ìdájọ́ tí wọ́n fi agbára ohùn gbé ka orí rẹ àánú olúwa yí dànù gbogbo gbólóhùn àṣẹ ọ̀rọ̀ tó ti jáde sáyé rẹ tọ́wá di tí ayé rẹ ń tẹ̀lé lónìí àánú ọlọ́run yí dànù bẹ́ẹ̀ ni gbogbo bí wọ́n ti pa tí wọ́n ti kún gbogbo ìdìmọ̀lù every conspiracy against you lórúkọ jésù àánú olúwa yí dànù gbogbo ọ̀rọ̀ tí ayé sọ tọ́wọ́ á di ara tí ń tí ń bá ọ gbé bíbélì wípé ọ̀rọ̀ náà sì di ara ó sì ń bá wa gbé gbólóhùn tó jáde látẹnu ènìyàn látẹnu ọmọdé látẹnu àgbà látẹnu ọkùnrin tàbóbìnrin látẹnu ẹntẹ́ ẹ ti mọ àṣírí ara yín gbólóhùn tó jáde tó wá di wàhálà sí ayé rẹ àti ìrìn àjò àyànmọ́ rẹ lónìí lórúkọ Jésù àti gbólóhùn àti ipá rẹ nínú ayé rẹ àánú Ọlọ́run parẹ́ báyìí ó ní àánú ń ṣògo lórí ìdájọ́ ìdájọ́ àwọn ẹlẹ́yẹ lórí rẹ àánú gbèmí ìdájọ́ àwọn àjẹ́ ilé àjẹ́ òde lórí ayé rẹ àánú Olúwa yí dànù ìdájọ́ àwọn emèrè àdúgbò lórí ayé rẹ lórí iṣẹ́ rẹ àánú olúwa gbèmí bẹ́ẹ̀ ìdájọ́ àwọn ẹlẹ́bọ lóògùn àwọn amọ́niṣe ni afàìmọ́niṣe ni àwọn aṣenibánidárò ìdájọ́ wọn lórí rẹ lórí ọmọ rẹ lórúkọ Jésù Kristi àánú olúwa yí dànù gbọ́ mi ẹni tó sọ pé òun fẹ́ràn rẹ ṣùgbọ́n tí ò fẹ́ràn ògo rẹ lórúkọ Jésù gbogbo ìdájọ́ rẹ̀ lórí ayé rẹ̀ àánú yí dànù lọ́sàn yìí ẹni tó lóun fẹ́ràn rẹ̀ bẹ́ẹ̀ ni olúwa ń bá ẹnìkan sọ̀rọ̀ nù lé ẹni tí ń sọ pé òun jẹ́ ọ̀rẹ́ rẹ̀ ṣùgbọ́n kò fẹ́ràn ògo rẹ̀ ẹni tó lóun fẹ́ràn rẹ̀ ṣùgbọ́n tí ò fẹ́ràn ìràwọ̀ rẹ̀ ẹni tó lóun fẹ́ràn rẹ̀ ṣùgbọ́n níkọ̀kọ̀ ó ń jowú ó sì ń lara ògo rẹ̀ lórúkọ Jésù gbogbo ìsásókè sódò rẹ̀ lórí ayé rẹ̀ káàánú bìṣubú mo sọ fún yín lánàá kò sí táànù ò lè ṣe fọmọ ọlọ́run ẹni tó pa àkọ́bí íjíbítì àkọ́bí fáráò àtẹnìyàn àtẹranko nítorí tí àánú rẹ̀ dúró láíláí ó ní ó pa àwọn ọba olókìkí ógù àti sioni ọba àwọn amórì nítorí tí àánú rẹ̀ dúró láíláí ẹni tó pa fáráò sínú omi nítorí tí àánú rẹ̀ dúró láíláí ni ǹjẹ́ lónìí nípa àánú ọlọ́run ní àkókò àánú yìí ó ní mo kéde pé gbogbo ẹni tó lòun fẹ́ràn rẹ ṣùgbọ́n tí ò fẹ́ràn ìlọsíwájú ayé rẹ ẹni tó lòun fẹ́ràn rẹ tí ò fẹ́ràn ìṣerere rẹ ẹni tó lòun fẹ́ràn rẹ ṣùgbọ́n tí ò fẹ́ràn ògo rẹ tó wá ń gbé ẹjọ́ kalẹ̀ tó ń rojọ́ rẹ káàkiri lónìí àánú ọlọ́run kó gbé ṣubú nípa àánú tó ń gbà lónìí ogun ayé ò ní borí rẹ àánú ni ò jẹ́ kí ogun ìdílé borí Joseph lórúkọ Jésù nípa àánú yìí ogun ilé yín ò ní borí rẹ àánú ni ni ò jẹ́ kí Gòláyàtì pa Dáfídì lórúkọ Jésù olùgbàlà gbogbo Gòláyàtì tó dìde agun sí ọ nípa àánú tó ń gbà lónìí wọn à ní lè borí rẹ ògo ni fọ́lọ́run lókè ọ̀run àánú yìí ló mú kí àwọn kìnìún kí wọ́n má lè ṣe Dáníẹ́lì léṣe àánú ọlọ́run ni lórúkọ Jésù olùgbàlà gbogbo kìnìún ayé tó yí ọ ká àánú ọlọ́run kó di wọn lẹ́nu bẹ́ẹ̀ ni àánú ọlọ́run kó di wọn lẹ́nu àánú ọlọ́run kó di wọn lẹ́nu gbogbo àwọn èèyàn bíi kìnìún tó yí ọ àánú ọlọ́run kó gbà ọ lọ́wọ́ wọn mo wá gbàdúrà fún ẹnìkan nínú ilé gbogbo èpò láàrin àlìkámọ̀ rẹ àánú ọlọ́run kó bọ́ ṣà wọ́n kú o nípa àánú ọlọ́run àṣìṣe tó ṣe táyé ń fìyà rẹ̀ jẹ ọ́ tí wọ́n sì láwọn ò àwọn ò dáríjì ọ́ ọ́ dáa àánú kó kó ọ àánú kó fọhùn fún ọ àánú kó dá ọ láre àánú ọlọ́run kó gbé ọ níjà ní ìkórìtà tó wà lọ́wọ́lọ́wọ́ báyìí àánú lànà fún ọ bẹ́ẹ̀ ni àánú kó lànà fún ọ àánú kó la ọ̀nà fáwọn ọmọ rẹ bẹ́ẹ̀ ni àánú ọlọ́run kó la ọ̀nà fáwọn ọmọ rẹ à lórúkọ jésù kristi gbogbo ẹ̀yin tí ayé ń yàn jẹ lọ́wọ́lọ́wọ́ báyìí àánú ọlọ́run kó gbẹjọ́ rẹ rò bẹ́ẹ̀ ni gbogbo ẹni tí wọ́n gba ẹ̀tọ́ yín mọ́ yín lọ́wọ́ tí wọ́n ní kí lẹ́ẹ̀ ṣe fáwọn bólúwa mi ti wà tí ẹ̀mí rẹ̀ sì ń bẹ láàyè lábẹ́ májẹ̀mú àánú yìí ẹ̀tọ́ rẹ yẹ olúwa gbà fún ọ padà lórúkọ jésù nípa àánú rẹ ni ẹ̀tọ́ rẹ yẹn lórúkọ jésù tẹ̀bẹ̀tẹ̀bẹ̀ wọn ó dá padà fún ọ they will come and apologize and return your entitlement to you by the mercy of God in the name of our Lord Jesus ẹnìkan ń gbọ́ mi nínú ilé o ìpinnu tí wọ́n ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí tó máa mú kí wọ́n da ọ̀nà kan da plant ẹrú ìpinnu tí wọ́n ń ṣe lọ́wọ́lọ́wọ́ ní ọ́fíìsì báyìí tó máa gbé ọ kúrò ní ipò ipò ìrọ̀rùn síbi kan tó nira bí èmi bá jẹ́ ènìyàn ọlọ́run ní tòótọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí àánú kò fọhùn fún ọ gbọ́ mi lónìí nínú ìwé tí kò yẹ kó kọ rẹ wọ̀ tókọ rẹ wà lọ́wọ́lọ́wọ́ báyìí bẹ́ẹ̀ ni nínú list tí kò yẹ kí ọkọ rẹ wà ṣùgbọ́n tókọ ti wà ńbẹ̀ àánú ọlọ́run fa ọkọ rẹ yọ báyìí ni lọ́wọ́lọ́wọ́ báyìí ní àkókò àánú yìí àánú fa orúkọ yọ ó sàmì sí àánú fa ni nínú tí yẹ kó orúkọ nínú tí yẹ ká ó lè mú ìyà ayérayé bá ọ ó lè tilẹ̀kùn ire mọ́ àwọn ìran rẹ tí ń bọ̀ àánú olúwa fa orúkọ rẹ yọ bẹ́ẹ̀ ni yóò rí ògo ni bọ́lọ́run lókè ọ̀run wá gbọ́ ohùn olúwa inú rẹ́kọ̀dù inú list ọ̀yẹ́ pé orúkọ rẹ wà lọ́wọ́lọ́wọ́ báyìí ṣùgbọ́n tí àwọn kan dìde pé a ò ní forúkọ rẹ sí inú list àwọn tí wọ́n fẹ́ gbéga list àwọn tí wọ́n fẹ́ dálọ́lá list àwọn tí wọ́n fẹ́ ṣàánú fún list àwọn tí wọ́n fẹ́ tí wọ́n fẹ́ ṣètò ìtura fún tí ó yẹ rẹ̀ wà ṣùgbọ́n tí ọ̀tẹ̀ ti dìde ọ̀tẹ̀ gbígbóná ọ̀tẹ̀ tútù tó ti dìde àwọn kan ti ẹ̀ sọ pé ẹ mọ́ dàlóhùn kò nídìí ẹ̀ náà ó dẹ̀ nídìí ẹ̀ o wàá kan ní kò nídìí ẹ̀ wọn ò dẹ̀ bí ọ léèrè bóyá o nídìí àbó ò nídìí ẹ̀ wọn kan sọ náà ní pé ò nídìí ẹ̀ báyìí lolúwa wí àánú olúwa kó kọ orúkọ rẹ̀ síbẹ̀ bẹ́ẹ̀ ni àánú kọ́ lọ dalẹ̀ rú kó túnlẹ̀ tò ìwé yẹn líìsì yẹn tó yẹ kó orúkọ rẹ jáde ńbẹ tí o ti jáde àánú olúwa forúkọ rẹ sí nítorí o ti fẹ́ gbà láti bí ọdún méjìlá ọdún méje ọdún márùn-ún ọdún mẹ́ta ọdún méjì tó yẹ kó o ti gbà ṣùgbọ́n tí o ò rí gbà láti òní lọ ká tó parí àkókò àánú ogójì ọjọ́ yìí lórúkọ jésù nírọ̀rùn yóò wọlé wá bá ọ gbọ́ ohùn olúwa lọ́sàn-án yìí nínú oṣù kẹta yìí ọrẹ tí wọn ò ta ọ rí ọrẹ ayọ̀ tí a ò ta ọ rí lórúkọ jésù kó o rí gbà bẹ́ẹ̀ ni ọrẹ oore tí wọn ò ta ọ rí nínú oṣù kẹta yìí kó o rí gbà àánú tó o ti rí gbà rí láyé ní àkókò àánú ogójì ọjọ́ yìí lórúkọ Jésù kó o rí gbà kí ọmọ yín ràánú gbà o kí iṣẹ́ yín ràánú gbà kí ìpè yín ràánú gbà kí òwò yín ràánú gbà ojú yín yẹ kó ràánú gbà àkọsílẹ̀ yín ìyẹn ni signature yín kó ràánú gbà àwòrán yín kó ràánú gbà àwòrán yín kó ràánú gbà mọ̀mọ́rántí ọdún kan lọ́hùn tẹ́nìkan mú píktọ̀ mi lọ sílé aláwo kan ọ̀kan lára àwọn èèyàn kan náà wàá fẹ́ lọ ṣe ìrìnkan lé aláwo ọ wá jẹ́ àwọn èèyàn mi ẹ wá bá fọ́tò mi ọ̀dọ̀ babaláwo yẹn yẹn wá wò pé ah, ta ló ní fọ́tò ilé ah, ẹ ó ní ọmọ ẹnìkan ló mú wá àwọn ọmọ yìí sẹ̀wọ̀n à ah, yẹn bá ní ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹ mọ̀ ṣe báyìí báyìí báyìí lọ́mọ ẹ̀ ṣe rí sí mi àánú ní jẹ́ bẹ́ẹ̀ àánú ló dáhùn àánú nìyẹn ní tí mo sọ yìí rí gan ó gan onítàn tó mú lọ bàbá yẹn wá dárúkọ rẹ̀ fún tàn ọ wá sọ fún mi wọ́n wá pé onítàn mo ní báyìí báyìí báyìí ni lónìí gbogbo tí píkṣọ̀ rẹ bá dé láyé yóò ra àánú gbà bẹ́ẹ̀ ni nírìn àjò ra àánú gbà inú ilé rẹ àánú ọ̀wà wálé ibikíbi tó o bá wà láyé ó ra àánú gbà ni yóò rí tó máa lọ. alágbára tó lóun ọ̀tá ayé ẹni kókó látòní lọ ìjàngbọ̀n tí ò ní bọ́nú ẹ̀ lórúkọ Jésù kó wu ọbẹ̀ lọ báyìí ohun yẹn jáde sí ayé ẹnìkan bí alágbára kan sọ pé òun ọ̀tá ayé rẹ̀ ní kókó ṣùgbọ́n àkókò àánú yìí olúwa fi hàn alágbára tó lóun ọ̀tá ayé rẹ̀ ní kókó bí èmi bá jẹ́ ìránṣẹ́ ọlọ́run tó ráàánú gbà àṣẹ jáde látẹnu mi nítorí pé wọn náà ráàánú gbà láfi fi ìran yìí hàn báyìí alágbára tó lóun rẹ ní kókó tó níbi tó dé yẹ kò ní níyanjú tó níbi tó bá dé náà ó tó bẹ́ẹ̀ nítorí ìnáwó rẹ ní kókó inú ń bi báyìí ni mo wí bí ò bá ronú tó bá ronú kó gbà tí òfin ní lójú àyè gbọ́ tiẹ̀ mọ́ lórúkọ jésù kọ́ bá lálejò bẹ́ẹ̀ ni kò rí gbólóhùn kejì yìí tọ́jú àjẹmọ́nú ní ọ̀sán yìí fún ọ tólúwa fi hàn mí ni pé ogun tó lóun ó fi àkókò rẹ ṣòfò dọjọ́ alẹ́ ogun tó lóun ó fi àkókò rẹ ṣòfò dọjọ́ alẹ́ nípa àánú tó rí gbà lọ́sàn yìí lórúkọ jésù ogun yẹn gbiná sọnà bẹ́ẹ̀ ni ogun yẹn gbiná sọnà bẹ́ẹ̀ ni ogun yẹ ó gbiná sọnù bẹ́ẹ̀ ni ogun yẹ ó gbiná sọnù gbólóhùn kẹta fún arábìnrin yìí rè àtàrákùnrin tó ń gbọ́ ni wípé ẹ̀dá tó bá ní kó ná ọjà òfo láyé káyúdà blíkà tòrèsà àpàpà ẹ̀dá tó ní ọjà òfo lọ́ọ́ ná láyé tó ní òfo ọjọ́ kejì ọjà ló mú kò láyé báyìí ni mo wí tó ronú pìwàdà kírú ẹni bẹ́ẹ̀ ṣùgbọ́n bí alágbára náà ọ̀bá ronú pé wàdà tọ́wá ní ọ̀hún ọ̀jẹ̀ kọ́ ná ọjà òfìfo láyé àṣẹ jáde irú ẹni bẹ́ẹ̀ káyé rẹ̀ di òfìfo bẹ́ẹ̀ ni káyé irú ẹni bẹ́ẹ̀ di òfìfo gbogbo agbára tó gbẹ́kẹ̀lé tó fi ń ṣe ọ̀tá lórí ayé rẹ̀ kó já sí òfìfo bẹ́ẹ̀ ni yóò rí látòní lọ ayé rẹ̀ máa mú èso ògo jáde àánú máa fọ̀nfọ̀ nípa àánú ọlọ́run ibi ò ní mọ ibi tó mọ̀ ibi ò ní mọ ibi tó wà ibi ò ní mọ ibi tó gbé ibi kankan kò ní wá ọkàn ibi ò ní wá ọmọ rẹ kàn iná ọmọ ò ní jó yín ẹ̀ẹ́dẹ̀rẹ̀ àánú gbà ìdájọ́ ọ̀tá àánú gbé mi lórí ayé rẹ̀ ó ti rí bẹ́ẹ̀ ó ti rí bẹ́ẹ̀ ó ti rí bẹ́ẹ̀ lórúkọ Jésù olúwa wa àmín àmín àmín ní orúkọ Jésù ní agbára lọ́wọ́ ọlọ́run a ó tún pàdé ní ọ̀la bí jésù olùgbàlà ò bá ti farahàn tí ò bá ti padà bọ̀ a tún pàdé láago mẹ́ta lọ́la ogójì ọjọ́ là ń lọ àkókò lẹ́ǹtì la wà yìí àkókò àánú la wà yìí ẹ jẹ́ kí n sọ eléyìí fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ ń observe lẹ́ǹtì yìí àdúrà yín ó ṣùgbọ́n kíyèsí bí ara rẹ ṣe rí bí ara rẹ bá ṣe rí bẹ́ẹ̀ ni kó o ṣe ṣe dìnáyà yẹn rí bẹ́ẹ̀ ni kó o ṣe gbà àwẹ̀ yẹn lórúkọ Jésù ọgbọ́n Ọlọ́run kò ní wọ́n ọ wàá rí àánú gbà yóò sì dáa fún ọ àlàáfíà Jésù kò bá yín gbé kò yẹ yín kalẹ̀ o unto God gracious hand I commit all of you the Lord bless and keep you the Lord make his face to shine upon you and be gracious unto you May the Lord lift up his countenance upon you and grant you peace. May the blessing of God Almighty, the Father, the Son, and the Holy Spirit rest and remain with you now and forevermore. Amen and amen. The Lord be with you.